ẹni afẹ́ làmọ́ tálámọ́ tó fẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ láyé ní àdánwò ìfẹ́ kí n fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòwúrọ̀ pọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o ọ̀nà mi. ṣe òun mo fẹ́ kó tún mi lọ́wọ́ kí n má fọkọ ṣàlè wèrè dùn wò kò ṣe bí lọ́mọ òun kí la fẹ́ ṣayé dáná ooo kí la fẹ́ ṣayé dá. a ò tilẹ̀ láàrò fúngbà kan ènìyàn kí ló dènà tí a ò gbé jẹ́ fòrìnà ìfẹ́ wa ni àfipá wa ó ẹ̀rù èèyàn. ènìyàn fẹ́ làwọn tálámọ̀ tó fẹ́ ní ọ̀rọ̀ ìfẹ́ láyé bí àdánwò. ìfẹ́ kì í fẹ́fẹ́ irọ́ àtúntì òbí àkókò rẹ̀ ọgbọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. àkọsílẹ̀ ó ti dúró ìrìn àjò ẹ̀dá o lọ́wọ́ rẹ̀. up early your morning bọ́lọ́run bá ti sọ pé ó máa rí iná lárí. my love my heart my heartbeat ìfẹ́ bó bá kàn ní yọrí yọrí dẹ̀lẹ̀ ni yóò máa ṣe o ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o ẹni afẹ́ la mọ̀ ta la mọ̀ tó fẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ láyé ní àdánwò ìfẹ́ kí n fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòmúrọ̀ pọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. ẹni afẹ́ la mọ̀. ìfẹ́ kí n fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòwúrọ̀ pọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. Oh. àjọkẹ́ àjọkẹ́. bílí mi. kí ló ṣe. mo ní kí nìkan tó rọrùn mo ti dúró síbẹ̀ mo ti pè é bí ẹ̀ márùn. mi ò ronú o tv ni mò ń wò i'm fine. àjọkẹ́ what's wrong with you. yeah i'm okay. kí nìkan tó ń ṣe ẹ gangan sọ fún mi mo fẹ́ mọ̀. I'm your husband. I deserve to know whatever that is bothering you. Let me know. Because I'm sick and tired of all this. Wàá jókòó sínú ilé, wàá máa dá or anybody share? ò I I don't get it. It's driving me crazy. Kí ló share? We can't continue like this. We can't. má bínú. ẹ kàn bá kẹ ah, ah ṣó ti rọ́pò lu ni kí ló tó fẹ́ frustrate mi gbogbo ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ yẹn ó dẹ̀ kúlẹ̀ má bínú that's what you're going to say. wo fi mi lẹ i'm tired. ọ̀daràn ṣé mo ti ṣìyàwó fẹ́ báyìí kí ló ń ṣọmọdé. ẹni àfẹ́ làwọn tálámọ̀ tó fẹ́. Bídẹ́mi kò sí nǹkan tó ṣe ọ̀rẹ́ mi Àjọkẹ́ wà òkè. ó wà òkè ṣùgbọ́n ni mo gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó mo mọ nǹkan tí mò ń sọ ó yẹ kó lọ fún medical check up ni. medical check up. yes. why. our marriage is just six months. mi ò gbádùn Àjọkẹ́ fún one week ìrònú ni a máa dì káàkiri lẹ́ni mo ní kí ni nǹkan tó ṣe kò dá mi lóhùn I don't understand there are so many things tó yẹ kí ìyàwó máa ṣe nínú ilé fọ́kọ kò kí ń ṣe fún mi o let, let me give you this ṣe mọ̀ pé there are so many times ṣe pé nínú ilé yẹn mi ni máa ń dáná oúnjẹ tí mò ń jẹ. Ah, ah. oh yes that bad wow. that that bad bó dẹ̀ ṣe ń ṣe yìí ó ń gbẹ́ kòtò ó ń gbẹ́ kòtò kí n lọ yan àlè ni o ah. i'm telling you ìwọ nìkan lọ̀rẹ́ ẹ̀ tí mo mọ̀ mo ṣe láti open fún ẹ mo láti open up ẹ because mo mọ̀ nǹkan tí mo ń sọ kò ń ṣe ayé ìsìn ẹ̀ eh, gbogbo nǹkan tó lọ lórí Instagram gbogbo wọn rí o ọmọ tó bàdàn ń jó pa wọn every time máa slide sínú díẹ̀ mọ́ ẹ má slide. mo lè slide o. ah ẹ ní lè slide. mo lè slide. ẹ ṣe máa slide uncle Bídèmí. ó dá mo mọ nǹkan tí mò ń sọ. báwo lẹ̀yin àti ìyàwó yín ṣe máa ní iṣu tẹ́ máa máa wo Instagram ìgbà wo lójú yín ò ní rí nǹkan tí ò yẹ kó ju yín rí. báwo ni ìyàwó mi náà ṣe máa wà nínú marriage kan tó máa fún mi ní problem. Ah, ah. ó yá ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín. báyà ẹ̀ lẹ́yìn ẹ jọ kò lè tó yẹn ọ̀rẹ́ mi love yín gbogbo àwọn nǹkan tó ń rò yìí náà ni problem. kí ni nǹkan tó ń rò téèyàn bá ti ní ọkọ àbí tó fẹ́ yàwó gbogbo problem tó bá ní gbogbo challenges tó bá ń kó kojú wọ́n máa jọ share ẹ̀ ni kó sọ problem ẹ̀ fún mi ah. Ah, worst thing tó lè ṣẹlẹ̀ ni pé bóyá kò lè lóyún ẹni tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé mímu ni mo fẹ́ máa fẹ́ tàlébù ẹ̀ náà. Ah, ẹ wo nkú bídèmí ẹ jẹ́ ń sọ tòótọ́ fún yín kó ń ṣe gbogbo nǹkan lóbìnrin lè sọ fọkùnrin o. ẹ eh, gbogbo nǹkan tóbìnrin tí ò lè sọ gbogbo nǹkan fọkùnrin bá rí ojú ẹ bá rí ó máa fara mọ́ ni. ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ kó ń ṣe gbogbo nǹkan la lè sọ fẹ́yìn ọkùnrin torí at the end of the day ẹ máa use it against wa náà ni. Mm-hmm. ti gbọ́ ti gbọ́ ẹ máa bá bọ̀ ọmọ bàdó yẹn á dáa fún pẹ̀lú ní tó kọ yẹn làwọn ó jẹ́ kí bíútù àwọn ọmọbìnrin wa jọ àwọn nǹkan tèmi ò rí tẹ́lẹ̀ wọ́n ń ṣú ẹ̀ wọ́n ń ṣú ẹ̀ wọ́n ń ṣú ẹ̀ ok o wọ́n sọ tèmi lẹ̀ o. ọ̀nkò bídèmí. ẹ̀ mọ̀ ń dáhùn ẹ jẹ́ kí n sọ sítórí tẹ́ gbọ́rí fún yín ṣe rí ní ọdún náà lọ́hùn àwa mẹ́ta ló kó lọ sí orphanage ọ̀hún èmi àjọkẹ́ àti àbọ̀lọ́rẹ́ àbọ̀lọ́rẹ́ nìkan ní ọkùnrin láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta <laughs> òun dẹ̀ ní boyfriend àjọkẹ́ ń gbà yẹn. Abolore. Very nice guy. Caring, responsible. Kò sí nǹkan tí a fẹ́ tí ò kì í ṣe fún wa. Nínú àìsí, ó máa ń make sure pé mi àti Àjọkẹ́ wà òkè. Tá fi parí secondary school. Títí tá fi ṣetán ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Abolore náà ló ń gbọ́ gbogbo bùkátà yẹn. ìgbà tá máa ṣe tán ọjọ́ kejì convocation wa. àbò lọ́rẹ́ ìyàwó rẹ̀. I see. So, so gbogbo àìsàn sí ara ọ̀rẹ́ mi tó fi wá fa problem fún yín sí i hmm. ah, and èmi ti sọ fàjọkẹ́ ó ní láti get over Abọ́lọ́rẹ́ bó mo mọ̀ pé kò easy torí ó nífẹ̀ẹ́ gan ni hmm. ah, ó nífẹ̀ẹ́ Abọ́lọ́rẹ́ àwọn méjèèjì wọ́n wà so inseparable wọ́n love ara wọn gan dẹ̀ yẹ kó ti get over gbogbo kínní mo ti bá sọ̀rọ̀ so many times ẹ mọ̀ kò sí nǹkan tèmi náà fẹ́ ṣe ju ọ̀rọ̀ yìí náà ni mo lè sọ fún bó kò gbọ́ sí mi lẹ́nu òun ló jẹ́ kí ẹ mọ̀ ń sìn in fact kò ṣe pé bóyá mo mí láti sọ fún yín but kí ni mo fẹ́ ṣe. o help life ẹ ni mo ṣe sọ fún mi àdàkẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ lòdì sí wọ́n mọ̀ pé wèrè important life ẹ̀ tèmi lọ. ah kò ń ṣe wèrè bẹ́yẹn bẹ́ẹ̀ ṣe sọ o ọkọ ẹ̀ gidi ni o tàti rò bóyá àwọn méjèèjì náà máa fẹ́ra wọn tí ó bá ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo èmi dẹ̀ mọ̀ kọ́ rẹ̀ mi ní nífẹ̀ẹ́ yìí. nọ́mà fi hàn nífẹ̀ẹ́ wòlé kó dẹ̀ tún nífẹ̀ẹ́ ní nọ́mà fẹsẹ̀ méjèèjì máa fa aráyọ̀ tó lọ́pọ̀lọ ẹ̀ ni mo máa fa aráyọ̀ ọpọlọ yìí lè ṣètò ó ti yé mi. ẹ wo èmi mọ̀ pé past ẹ̀ ni àbọ̀lọ́rẹ̀ nǹkan tí easy fún láti get over ẹ̀ ni bọ́ máa bá sọ̀rọ̀ ah mo máa bá sọ̀rọ̀ ó láti gbàgbé bọ̀bọ́ yẹn ni kó concentrate lé marriage ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí i bínú inú mi dùn pé open up fún mi mo máa bá sọ̀rọ̀. ènìyàn fẹ́ lámọ́ tálámọ́ tó fẹ́ ní. kò sí wàhálà mo lápá ọ̀rọ̀ ìrìn ọ̀dà fún mi fún mi ojú ọ̀pọ̀ lọ́jọ́ máa wọlé màá jẹ́ vaccine. ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi ẹ̀fọ́ òwúrọ̀ ọ̀pọ̀. it's just a matter of time please if you need time ó máa get over bọ̀bọ̀ yẹn. it's okay. ẹ láti trust me kò lè má ronú wẹ̀rẹ̀ ah, nígbà tó nírú ẹ̀yìn ilẹ̀ kò possible. but I promise I won't be bàjá. ọlọ́run bá mi tọ́nà mi ṣe èmi ò lè yàgbé. òun mo fẹ́ kó tún mi lọ́wọ́ kí n má fọkọ ṣàlẹ̀. ó máa gbàgbé wèrè. èjì òwúrọ̀ nífẹ̀ <laughs> tí mo rí. ọ̀rọ̀ ìfẹ́ láyé ní àdánwò. ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtúntò lómi àkòwúrọ̀ ọgbọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. sílẹ̀ ó ti dúró ìrìn àjò ẹ̀dá ó lọ́wọ́ orí ni bá ti ń bọ̀ ó àwa pẹ̀ láyọ̀ mọ́ ni bọ́lọ́run bá ti sọ kó máa àtẹ̀kẹ́yà náà ti ní ọmọdé kìíní. bó bá kàn ní yọrí yọrí dẹ̀lẹ̀ ni yóò máa ṣe o ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. ẹni afẹ́ la mọ̀ ta la mọ̀ tó fẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ láyé ní àdánwò ìfẹ́ kí n fẹ́ fẹ́ irọ́ tutù bí omi àfòwúrọ̀ ọ̀pọ̀n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. ẹni afẹ́ là mọ̀. ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòwúrọ̀ ọ̀pọ̀n ẹ má dẹ̀gbin sójú omi Bir bí dèmi bí dèmi. Accessibility shortcuts, 12 items, always glide, off, off. Bí dèmi. Má bínú sí mi. Kí mi má bínú sí ẹ. Who is Abolore? My heart is heavy. I tried to be a lovable wife to you, but the thoughts keep coming through. They keep running through my mind. They? Who are they? I was trapped in the love of two guys. But unfortunately, I lost them both. Bidemi, my heart is weak. I feel like dying. I try to be alone. pé mo mọ̀wé náà. èmi náà rí bẹ́ẹ̀ orí bó ṣe hàn lára ẹ̀ ó kọ́ sí gbogbo ara wípé o mọ̀wé jù o mọ̀wé bàjẹ́ wo let me tell you. what. latest ẹ̀ má wọrí jàre a máa ṣe ṣé o mọ̀ ní ṣe bó ṣàmù ká máa ṣe ah, ah. that's not a problem. wo wíwà wíwà sórí pattern tó máa ń lò yìí àjọkẹ́ <laughs> ó sì máa bẹ̀rẹ̀ lélẹ́yìí èmi náà ló máa nu nu ìwé ẹ̀ báyìí bàbá ti wà nínú. so. Ah. Mm. But ṣé o gbà wípé without me you can pass the test. what kí ni why it's without me that you can Without <laughs> you, I will pass. Says who? Me. <laughs> okay, the car is here. uh, <laughs> Leave him. Hmm? She's one minute. Oh, okay. Thank you. Bom, mo ti sọ fún ẹ pé mi fẹ́ má pe ọkọ mi ní olóhùn. Ah. so ọkọ ẹni bọ̀bọ̀ yìí i mean kí ni orí lára bọ̀bọ̀ yìí gbogbo gbogbo tó special bọ̀bọ̀ yìí ò lè withstand mi nínú ọgbà yìí náà ó mọ̀ ọgbọ́n fúnra ẹ̀ mọ̀ kó kéré sí mi gan. ọláyẹmí the earlier you leave me alone the better for you torí pé àbọ̀lọ́rẹ̀ lèmi máa marry kò dẹ̀ sí nǹkan tí o lè ṣe sí. àjọkẹ́. kí ni. o ò lè fẹ́ àbọ̀lọ́rẹ̀. mo máa fẹ́ kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. o ò lè fẹ́ àbọ̀lọ́rẹ̀ Watch me. Ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́, àtúntò yóò fi àfòwúrọ̀ wọn. Ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. adẹjọ grow níbẹ̀ yẹn. That was where our love began. Mo nífẹ̀ẹ́ àbúrò rẹ̀ gan. He was my everything. But nígbà tí mo pàdé Ọláyẹmí, níṣe ló dàbí pé Ọlọ́run rántí mi sí dáadáa. Ọláyẹmí ní owó ó dẹ̀ máa ń tọ́jú mi. Abọ́lórí o mọ̀ pé mò ń fẹ́ Ọláyẹmí torí pé òun tẹ̀ kí n sí around tá bá ti fẹ́ máa ṣe ìdánwò nìkan ni dẹ̀ gba ilé fún mi ó tún bá mi gba ṣọ́ọ̀bù tí mo fi ń ta cosmetics. ní ọjọ́ kejì convocation wa. kọ̀ọ̀kan wọlé. àjọkẹ́ ẹ̀rín ẹ̀ lásán gan ń dá mi lẹ́rìn. àfọwọ́ ah. bò náà tó rẹ̀ rìn. <laughs> bó ṣe ń lọ. mexer. ń bọ̀ wá báyìí. dúró náà ah, ah, jẹ́ kí n gbé spend a whole lot for his treatment. <laughs> It was all to no avail. Ìgbà tó dẹ̀ yá. Dókítà sọ fún mi pé kí n wá gbé àbọ̀lọ rẹ̀ kúrò ní hospital torí pé mi lè continue àti máa sanwó yẹn mọ́. wọ́n ní kí n gbé lọ́lé bí a tó bá ń rí mi ó ṣe kára ẹ lè yá àmọ́ ọláyẹmí ò gbà ta ló fẹ́ bá wèrè gbé. a choice. My hands were tied. Aboloreba We are adumo. And I moved on with my life. Kò pẹ́ Ola emi Ọláyẹmí its parents Eh. a wá ń ṣètò ìgbéyàwó ìgbà tèmi ò dẹ̀ ti lẹ́bí kankan mọ́. lẹ́yìn oṣù díẹ̀ ọláyẹmí náà kú. Motor accident ló pa ọláyẹmí. dé mi pẹ̀lú gbogbo nǹkan tí mo ti pass through yìí ṣé kò tó kí n máa ronú ní gbogbo ìgbà ni tí ọmọ ìyá inú mi ò tó bẹ́ẹ̀ tó fi ń gbà mí jásẹ̀ Bídèmí jẹ́kijẹ́kí nǹkan kan yẹ lẹ́yìn. gbogbo ìgbà tó fẹ́ fẹ́ mi tí o máa ń disturb mi tó máa ń bá mi chat èmi kọ́ ló máa ń bá chat o Dámilọ́lá ló máa ń bá chat. ẹ má tẹ̀gbín sójú omi ìfẹ́ o. She wanted my happiness. I know. torí ẹ̀ we should play game yẹn láàrin ìrìn àti ẹ̀ kí wọ́n lè rí bí n pé ìmọ̀ máa ń chat. but unfortunately kò ṣiṣẹ́ ó rò bí n pé bí a tó bá fẹ́ mi ó ṣeé ṣe kí n gbàgbé gbogbo nǹkan tó ti ṣe mí kí n rí dẹ̀ dùn. ẹni afẹ́ làmọ́ ta tó fẹ́ ní. My happiness seems lost and far away. ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtútù òbí òwúrọ̀ i was in love. I lost my smile. It's okay. My voice. <laughs> My happiness my duty. It's okay. Come, come, come. Bidemi. Jọ̀ọ́ dáríjì Jimmy. Joe. i I'm sorry. It's okay. It's okay. Come, come. I promise to be a better wife. I promise to change. Jọ̀ọ́, dáríjì Jimmy. It's okay. ojú omi ìfẹ́ o. Hi. Hello, how you guys doing? Please, I'm asking for Dayo. Dayo. Àmọ́ eh. ah, ẹni Dayo ń bíbá yẹn o. Wẹ́ẹ́ nínú ilé bíbá yẹn. Yeah. I don't think so. Kò séèyàn tó ń jẹ́ Dayo ń bíbá yẹn because ibíbá yẹn làwọn ń gbé. Could uh, ah, there anybody tó get jẹ́ Dayo? Àbí mo mí ni? Yeah, obviously. But kẹ́ ẹ lọ sí Second Street ń bẹ̀yẹn. Oh, ah, okay, it's all right. But all the same, um, It's nice to see you beautiful ladies. <laughs> oh, thank you so much. You girls look very good. Thank you. Uh, tell about mind, um, ṣé mo lè meet yín? Bùnmi Adébáyọ̀ lórúkọ ti You? I'm Damilola. Damilola. Nice meeting you. And you? Oh, Àjọkẹ́ lórúkọ yẹn. Why is she your star? <laughs> Already. anyway, it's okay. Um, ṣé mo lè Yeah, yes, of can course. you just punch it? Okay. Mm. Mm. Are you okay? Yeah, that's it. Oh, good. Mm-hmm. Thank you. And um, can I have yours? I joking for him. no Lee. Yeah. Thank you very much. Shigon. Thank you so much. Um, say and Jadi, Mule, up you can drop me off. No, thank you. I'm ah, fine. No, no, no, no. Actually, we are not fine. àtàrọ̀ láti ń dúró de cab and. Oh. <laughs> Let me drop you off. Ẹsẹ̀ ti ń ro mi. Damn me. Come on. Àjọkẹ́, I'm tired. Jẹ́ ká wọnú mọ́tò náà kan um, help. Àjọkẹ́ right, Àjọkẹ́ I'm harmless, trust me. Àjọkẹ́ come on, ẹ̀kọ́ náà lèèyàn mọ́ra èèyàn, jẹ́ ká lọ. Àtàrọ̀ ta ti ń dúró de Uber, ṣọ́n ṣọ́n dé ní látàrọ̀. Let's go eh, jàre. No come on, ẹ̀kọ́ eh, lèèyàn stop here. It won't hurt, let's Don't worry, I'm, I'm harmless, okay? Let's go with him. jẹ́ ká gbà báyìí má bọ̀ náà kí ló ṣe é. gbogbo ìgbà ìlú ẹ kì í ti mọ̀ mi mo fẹ́ fọ́ sára mi sí lọ́rùn ó fẹ́ mi out of pity ni àmọ́ ah, fẹ́ lágbára ṣáá ah, ah. àtẹ̀ntò ti kú àtẹ̀ntò ti yá wèrè àwọn ìyàwó tèmi ṣe rántí èmi tí mo fẹ́ ní ṣùgbọ́n ó dàpọ̀ wọn ti ọjọ́ bí mi àbídé ni ó bẹ́tà kí n fi ọmọ ìsílẹ̀ kó má bá tiẹ̀ lọ. alátiṣe ló ti ṣe ìfẹ́ òdodo ọlọ́run. Ajoke, ní Ajoke, what is it? Eh? What exactly is your problem? Kilo ló ṣẹlẹ̀? Mo fún ẹ good news nsìn tó yẹ kí inú ẹ máa dùn, mo bójú ẹ ṣe rí. You don't seem to be happy. Ah ah! Why? As a married woman, mo sọ fún ẹ pé mo ti lóyún tó yẹ kí inú ẹ máa Mo bóyá ń ṣe. What is the problem? See, hmm, let me tell you one thing. I am your friend. Èmi dẹ̀ máa sòótọ́ ọ̀rọ̀ fún loves you. Bidemi loves you. Six months nínú marriage. Olóyún, you're supposed to be happy kó lọ fọ́kọ good news. Move on with your life with Bidemi. Hey, tó lórí ò mà ní See, you need to forget these people. Àtọ́láyẹmí àtọ́ Àbọ̀lọ́rẹ́ wọ́n ti ṣe bọ́n ṣe máa ṣe nìyẹn eléyìí tó kú ti kú eléyìí tó sọnù ti sọnù fine inú wa ò dùn sí gbogbo wa náà nínú wa ò dùn sí but at the same time life goes on you need to move on with your life come on now move on with your husband be happy in your matrimonial home lóyún fọkọ ẹ bó ṣe lóyún yìí kó dẹ bímọ láyọ̀ àtàlàfíà má máa ronú àwọn tán ti sọnù àtàwọn tán ti kú náà come on there this is not nice please and ó dẹ̀ mọ̀ pé medically aláboyún bíi tiẹ̀ báyìí kò yẹ kó máa ronú o má fàìsàn síra ẹ lára o let me tell you the best thing for you to do is be fine for the sake of yourself and your child please and once it's time for antenatal má jẹ́ kó mọ̀ o ní láti everything tí bá sọ fún you need to take to it please and please for the safety of this baby and for the happiness in your home. Eh? ah máa wọ bóyá ṣojú come pẹ̀lẹ́ ó yá máa lọlé. ẹni a fẹ́ la ta la tó fẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ láyé ìyá àdánwò ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòwúrọ̀ pọ́n ẹ má dẹ̀gbin sójú omi. ọlọ́run bá mi tọ́nà mi ṣe òun mo fẹ́ kó tún mi lọ́wọ́ kí n má fọkọ ṣàlè èjì òwúrọ̀ nífẹ̀ẹ́ tí mo ní ìfẹ́ èèyàn àtàwọn ìpìlẹ̀ ló ti ṣe ìfẹ́ òdodo ọlọ́run mi nílò fẹ́ o ẹni àfẹ́ làwọn alámọ̀ tó fẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ láyé bí àdánwò ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtútù omi àfòwúrọ̀ ọgbọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. sílẹ̀ ó ti dúró ìrìn àjò ẹ̀dá ó lọ́wọ́ orí ni bá ti ń bọ̀ ó àwa pẹ̀ láyọ̀ mọ́ ni bọ́lọ́run bá ti sọ pé ó máa rí iná lárí. My love, my heart, my heart heartbeat nífẹ̀ẹ́ bó bá kàn ní yọrí orí dẹ̀lẹ̀ ni yóò máa ṣe o ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. ẹni afẹ́ la mọ̀ ta la mọ̀ tó fẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ láyé bí àdánwò ìfẹ́ kí n fẹ́ fẹ́ irọ́ tutù bí omi àfòwúrọ̀ pọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. ẹni afẹ́ là mọ̀. ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòwúrọ̀ pọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. òtàfà sókè ìdóbò mi yó pàkẹ́sàn pàkẹ́sàn ìwà lówó pàkẹ́sàn. ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ wá pàkẹ́sàn pàkẹ́sàn ìwà lówó pàkẹ́sàn kò jálé onílé bò tiẹ̀ mọ́lẹ̀ o. wàkẹ́sàn wàkẹ́sàn ìwà tó wàkẹ́sàn. Ọláyẹmí. Àjọkẹ́. No. Àjọkẹ́. Ẹni a fẹ́ la mọ̀, ta la mọ̀ tó fẹ́ ni. Jọ. Ọ̀rọ̀ ìfẹ́ láyé, ìyàdánwò. Ìfẹ́ kí n fẹ̀fẹ̀ irọ́, àtútù bí omi àfòwúrọ̀ pọn ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. kò lè wọ́ọ̀ka kò lè work i mean àjọkẹ́ ni máa fẹ́ and there is nothing anybody i repeat anybody can do about it àìkà nìyí o ẹ wà atlas o ṣé mọ ìgbà tí mi àtàjọkẹ́ ti ń bọ̀ ṣá ẹ mọ ìgbà tá a ti ń fẹ́ra wa ṣé mọ ìyà tí mo ti jẹ lórí ọ̀rọ̀ ọmọ yìí ṣé mọ nǹkan tí mo ti pàṣù lórí ọ̀rọ̀ ọmọ yìí know ah, kò lè work ọmọ tẹ kìdí kí ló sọ fún pé in next six months lèmi àti ẹ máa fẹ́ra wa kí wọ́n sọ fún pé kò lè work mọ́ mi ò lè fẹ́ mọ́ àmì ah, ò ní rú àtìyẹn tẹ́yìn bá wà at least èmi ò wá ẹ̀yin náà bímọ obìnrin náà ṣe lè gbàgbà kọ́ ṣe fún ẹ kọ́ ṣe orú ẹ̀ fọmọ yín ni. ọláyẹmí ṣó ti sọ̀rọ̀ tán èmi ò dédé sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣúrí tó bá jọmọ tálákà òun ló mú wa mo ṣe lè manage kí n sọ pé ó kí o pé a kà fún lówó kò fẹ́ bọ́mọ tó mú wá láti ọ̀fánì. àtò àtò ṣe crime ni kí èèyàn wá láti orphanage home ni crime ni kí èèyàn ní parents ni. so is is that a crime is it a crime to come from an orphanage home ẹ jẹ́ kí n mọ̀ mi ò understand. ọláyẹmí ọkọ mi ṣé wàá gbọ́ mi ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ àmọ́ ẹyẹ tó ṣú àmọ́ bàbá ẹ̀ àmọ́ yá ẹ̀. I don't get tú wa gbọ́ tó bá wá sọ pé o fẹ́ kẹ̀wé sílẹ̀ tó bá gbèsè obìnrin dé ta ló fẹ́ fẹjọ́ ẹ̀sùn ta ló fẹ́ bẹ dámọ̀ràn ta ló fẹ́ bá yín parí ìjà orúkọ wo la mọ̀ tí bàbá àti ìyá ẹ̀ ń jẹ ní àwùjọ orúkọ wo náà jẹ́ eventually tá a bá wà mọ̀ bàbá àti ìyá ẹ̀ torúkọ wọn ò bá da ṣé mo kó máa affect ẹ ó máa tání ìṣí méje ẹ̀ náà orúkọ tí bàbá wa ti build tipẹ́tipẹ́ and wo ọmọ tó ń sọ̀rọ̀ ẹ̀ ó lè jẹ́ ọmọ kidnapper ni o wọ́n lè ní stroke in family wọn o we don't even know we need to know nǹkan tí mo yín sọ fún pé kó má fẹ́ nìyẹn because mo fẹ́ ká mọ irú ẹbí tó ti wá ìyàwó tó bá máa fẹ́ a gbọ́dọ̀ mọ ẹbí ẹ̀ mi ìfẹ́ kó fẹ́ ìyàwó tó ṣe pé kò ní níran ìyàwó tá ní lè tá ní lè trace family wọn mi ní fẹ́ ká lọ fẹ́ ọmọ tí ò ní ìran tí ò ní ìyá tí ò lẹ́bí tí ò ní family kankan ẹ tó bá dọjọ́ wẹ́ẹ̀dì wọn wá sọ pé ìyá rẹ o bàbá rẹ gbogbo ẹ̀ rented apartment ẹ ṣé irú ẹ̀ ló fẹ́ ni I don't want that for you ọlọ́mọ ẹ̀ pariwo ọmọ ẹ̀ lé emphasis pé ọmọ tó máa fẹ́ báyìí ọmọ aláwọ̀ tó bá dé Amẹ́ríkà ló fẹ́ òyìnbó ló fẹ́ South African mi mind so why dey wá ranjú mọ́ gàrí ẹ̀ nìkan jọ ń torí ọlọ́run. kò lè yé yín kò lè yé yín ní nǹkan dídí máa pariwo kò lè yé yín. Ah. ṣé o fẹ́ máa ké ni. okay. ẹ jẹ́ kí n accept kí mo gbọ́ nǹkan tẹ̀sán. How did you expect me? In fact, Àjọkẹ́ wọ́n sọ fún mi pẹ́pẹ́ sí o. Àǹtí mi sọ pé àbí torí pé wá láti ọba díjọ́ òun mi ò lè fẹ́. o máa sunkún torí obìnrin ní ìsìn. <laughs> I don't I can't do that. má jẹ́ mi náà sunkún o. Ah. I can't do that. mi ò lè ṣe yẹn. kò ń ṣe pé mo dájú ẹ ẹ sórí gbogbo nǹkan tó ń sọ yìí kò dùn mọ́ mi inú o èmi náà ti fẹ́ máa sunkún ẹ but títí ẹni mò ń ṣe ájú ẹni mò ń ṣe ní tí ń gbégbó ẹ̀yìn èmi nìkan ni mo kò fún ẹ ẹ wo ṣọlẹ́lẹ̀ tó wá sọ kalẹ̀ soft softwork ni solution ẹ̀ wà easy task yeah next available flight wà bẹ̀rẹ̀ lamẹ́ríkà wà pé agent mi ń sìn wà dẹ̀ pé wà o ọmọ kò wọ́n ti wà lamẹ́ríkà already àbúrò mi ọ̀tá ẹ̀ ti ní accident ó dẹ̀ kú immediately wọ́n pè mí o so má dẹ̀ mo lọ sójú orí ìpọ̀pùsì má ní ibi tán sin ẹ́ sí nìyí o ọmọ kò dẹ̀ sí nǹkan tó ṣe ṣègbè mi wọ̀n pò wá òkè o wà lámẹ́ká má má sọ̀rọ̀ náà wo ibi tán sí sí nìyí mo fún ní one month ó pẹ́ jù tó bá ti sọ́kọ́ sọ́kọ́ sọ́kọ́ ó ti tọ́ ni o ti gbàgbé nìyẹn obìnrin ni obìnrin lèmi náà kò ṣáà sí ẹ lómi tó tún lè lọ bèrè lọ́wọ́ ẹ owó mi náà ló tún máa bèrè gbogbo ìfẹ́ máa ń kákún yẹn gbogbo yìí ò kákún tó yẹn. ọ̀nà mi má dàrú o ọlọ́run bá mi tọ́nà mi ṣe òun mo fẹ́ kó tún mi lọ́wọ́ kí n má fọkọ ṣàlè èjì òwúrọ̀ nífẹ̀ẹ́ tí mo ní ìfẹ́ èèyàn àtàwọn ìpìlẹ̀ ló ti ṣe ṣé ọmọ fanejo kì í ṣọmọ ni. ọláyẹmí so o wà láyé o wà nínú ìgbádùn èmi dẹ̀ wà nínú ìrònú because of your death ọkàn mi ò gbádùn mi I've been a shadow of myself. ìrìn àjò ẹ̀dá ò lọ́wọ́ orí ni bá ti ń bọ̀ ó ìkànnì o láyé mi ìkànnì ẹ. I don't really have anything to say. my heart don't. I love you. wọ́n fún mi tẹ̀ mọ́ pé ẹ má dẹ̀gbin tí mi ló di Jericho tó wà láàrin mi àti ẹ. ẹni afẹ́ la I love you, Ajoke. And you know I love you. Ìfẹ́ kí n fẹ̀fẹ̀ irọ́, àtútù bí omi àfòwúrọ̀ pọ́n. Ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. Sorry. Àjọkẹ́. Leave a space in that your beautiful heart to forgive him. Please. Ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́, àtútù bí omi àfòwúrọ̀ pọ́n. Ẹ má dẹ̀gbin sójú omi, ìfẹ́ o. Ẹni afẹ́ la mọ̀, tó fẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ láyé bí àdánwò ìfẹ́ kí n fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòwúrọ̀ pọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. tó ṣìkà ìkà ń gbénu tiẹ̀ náà tẹ́lẹ̀ ni. tá a bá dijú kẹ́ni burúkú kọjá ó ṣeé ṣe kẹ́ni rere rìn sásìkò ẹ ò lè bínú of course ó tó kò bínú láti ní dọ̀la kò faraya bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ torí mo mọ gravity nǹkan tí mo ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ ehm, àjọkẹ́ aláforíjì lọ́bọ̀ lọ́hùn o kò sí ìbá tá a lè ṣe lójúmọ́ kan má dáríjì wá tá a bá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Àjọkẹ́ dáríjì Jimmy, Just find this space in your heart I said, dáríjì Jimmy, You're fine. But ti ṣe mistake. but ti fumble. Give me this chance. Let me, let me make it up to you. jẹ́ kí mistake tí mo for fún ẹ pẹ̀lú fẹ́ jẹ́ kí n dí fún ẹ pẹ̀lú I need a space to prove myself Àjọkẹ́ Àjọkẹ́ mo fi Ọlọ́run ọba Elédùmarè tó dá èmi àti ẹ mo fi bẹ́ẹ̀ jọ̀ọ́ forgive and forget. Please. Ọláyẹmí, tani ni mí níwájú Ọlọ́run? Tí mo bá foríjì ẹ̀, kí mo fẹ́ ṣe? Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run tó ń forúkọ ẹ̀bẹ̀ mi yìí, ó gbogbo wa ọláyẹmí mo fà yín lọ́lọ́run lọ́wọ́ o àmọ́ mo mọ̀ pé sẹ̀ríà tó tọ́ sí ẹ ọlọ́run àbá mi dà fún ẹ. àjọkẹ́ ah, àjọkẹ́ ah, mo ṣe ń bínú. rárá o mi ò bínú o mo kàn fẹ́ jọ ẹ̀sán Ọlọ́run ó tán. goes on. Thank you, Ajoke. By the way, ọkọ ẹ kọ nínú ìdáṣe lóòótọ́. Ọkọ mi wà. Of course, Mumu. mọ̀ ọkọ ẹ You mean mi ò wedding band ẹ lọ́wọ́ ẹ. Mo kí ni ká ti gbọ́ nílẹ̀ Yorùbá pé ìyàwó ilé ń dá sùn ń dájí lóòótọ́. What is wrong, Ajoke? kí ló ṣẹlẹ̀. àjàlá tánù anyway ọkọ mi ti fi mí sílẹ̀ nílé torí mi ìwà gidi sí gẹ́gẹ́ bí I didn't show him love and care so. kí ló wá dé tó lọ sọ́dọ̀ àwọn àwọn parent ẹ̀ àwọn ọ̀rẹ́ tó mọ̀ pé bóyá wọ́n máa ń ṣe kòríkòsùn tó lè bá sọ̀rọ̀. I'm just here to make myself happy. Mm. Mo fẹ́ gbàgbé gbogbo nǹkan tí mo rò. I want my life back torí ẹ̀ ni mo ṣe ni pé kí n wá síbí báyìí fún ìgbà díẹ̀ kí n tó travel out I just want to be happy. ẹni afẹ́ la mọ̀. ṣe òun mo fẹ́ kó tún mi lọ́wọ́ kí n má fọkọ ṣàlẹ̀ èjì òwúrọ̀ nífẹ̀ẹ́ tí mo ní ìfẹ́ èèyàn àtàwọn ìpìlẹ̀ ló ti ṣe ìfẹ́ òdodo ọlọ́run. kí n fẹ̀fẹ̀ irọ́ àtúntì òbí àkòwúrọ̀ ọgbọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. àjọkẹ́ jọ kí ni nǹkan tó ń sọ lẹ́nu náà kí ni ṣé o gbọ́ ṣé o gbọ́ nǹkan tó ń sọ ṣá gbogbo nǹkan tó dẹ̀ ń sọ ó ń rùn sí mi you can imagine hey ọláyẹmí tó ti lọ látọjọ́ yìí tí everybody ti fi ipò ti kú tó ti lọ látọdún gbọgbọrọ ó padà wá ń sìn ó tún wá cook up another story ìwọ náà dẹ̀ ń kó jẹ ó wá ń sọ pé ìfẹ́ kan fẹ́ bú ẹ lójú òfẹ́ fẹ́ padà kí ló ń ṣe ìwọ ọmọ ẹ what exactly is wrong with you what has gotten over you. but babe wait you and I know that I don't love Bidemi at all èèyàn tí mo dẹ̀ nífẹ̀ẹ́ ti padà wá and you are telling me not to go back to him òun ṣeré ni mo mọ̀ ìwọ ló ní kí n move on mo dẹ̀ tún fẹ́ move on báyìí sìn wọ́n ló tún complain kí lọ́ mọ ara yẹ fẹ́ ẹ́ anyway mi ò ní move on nìkan mo máa rọ́nà pàápàá. àjọkẹ́ kí ni. mo nǹkan tó ń sọ. kí ni mo sọ. kí ni mi ṣe fún ẹ. Hey, this bídèmí of a guy he really really loves you. but I don't love him. àbí ṣé mo máa force ara mi wá nífẹ̀ẹ́ yàn tí mo nífẹ̀ẹ́ ah you don't love him. yes i do. Why? don't. ha èèyàn tó máa lórí ó máa ní fìlà o Bídèmí caring fine hardworking guy ni wọ́n sọ pé o love kí ló fẹ́ tí o ṣe fún ẹ Ọláyẹmí yẹn ló wá fẹ́fẹ́ Ọláyẹmí èèyàn tó ti kú látọjọ́ látọjọ́ tipẹ́ tó padà wá ń sìn ni wọ́n wá sọ pé fẹ́fẹ́ that guy is not a husband he cannot make you happy he's a killer. Hey, Àjọkẹ́ aráalé ló máa máa mọ̀ lámòdì wíwí lára ta máa pè o jẹ́ kí n sọ fún ẹ ẹ náà dẹ̀ mò ń bẹ́ẹ̀ sọ. wo ó ti tó can we change topic. why kí ló lè tó yẹn ah. ọ̀rọ̀ ara ẹni mò ń bẹ́ẹ̀ sọ wo tí ìdí bá bàjẹ́ tán tó nídìí ló máa dà mi ò kúkú lè sọ jọ̀rọ̀ lọ fún ẹ àbí kí ni mo fẹ́ ṣe àjọkẹ́ o ò lè fẹ́ bọ̀bọ̀ yẹn o òun láti padà sílé ọkọ ẹ̀yìn. ìfẹ́ kì í fẹ́ fẹ́ irọ́ àtútù bí omi àfọ̀ òwúrọ̀ ọ̀pọ̀n ẹ má tẹ̀gbìn sójú omi ìfẹ́ o. ọ̀nà mi má dàrú o. báwo ni ọmọbìnrin ọ̀nà ìbọn ládàpọ̀. Yeah. Uncle, sọ ọ̀nkú bídè mi. ọ̀nkú bídè mi béèrè yín rí báyìí sá òkè òkè sá sá ẹ máa lọ straight báyìí ẹ máa rí staircase kan ẹ máa yà by the left ẹ máa rí room one one two one so ẹ lọ sá. oh thank you very much. ah dami. ah ah. ah. dami. Uncle, bídè mi ojú tó rí yín gbó. imú mi gan wà níbẹ̀ ló fò bẹ́ẹ̀. <laughs> kí lẹ wá ṣe ń bí báyìí. ẹ mo wá rí ọ̀nàrẹ́bù ọládàpọ̀ ni èmi náà ti bẹ̀rẹ̀ òṣèlú díẹ̀ díẹ̀ yìí náà ń ṣe. díẹ̀ díẹ̀ hmm, ẹ fẹ́ máa kówó ìlú wa jẹ. <laughs> ẹ gbogbo olóṣèlú kan ló ń kówó jẹ. <laughs> ìyẹn náà dáa kò bad. ṣé wàá rà. Ah, hmm. bó ṣe bá ṣe jọ sọ lélẹ̀. kí ni mo ṣe. uncle Bídèmí ah, nǹkan tẹ́ ṣe yìí ò dáa o. Ah kí ni mo ṣe kí ni nǹkan tí mo ṣe gangan. ẹ wá fi ọ̀rẹ́ mi lé ẹ tí ẹ lè béèrè rárá. dá mi má jẹ́ kí n parọ́ tán yẹn love tí mo ní fọ́rọ̀ ẹ ti pọ̀ jù i'm telling you mi ò lè stand gbogbo bó ṣe máa ń dì tó máa ń ronú tó máa ń ronú wèrè kan you know èmi tí mo normal wà bí kò ronú mi ó ná ronú wèrè ìdí nìyẹn tí mo pé kí má bàa wá commit kí má ṣe nǹkan tí ò yẹ kí n ṣe mo ṣe wá ní kí n ra kílẹ̀ kí n pàtì kí n move on kò ń ṣe fault ẹ̀ náà kò dé wá rí bẹ́ẹ̀ ṣe rò ah. honestly speaking kò wá rí bẹ́ẹ̀ ẹ ah. ṣáà mọ̀ pé ó lóyún olóyún. ẹ má sọ fún mi pé ẹ mọ̀ o. àjọkẹ́ ò sọ fún mi pé òun lóyún fún mi. àjọkẹ́ ò sọ fún yín pé òun gbóyún kúrò nílé. no àjọkẹ́ ò sọ fún mi pé òun lóyún fún mi. so ó lóyún. àjọkẹ́ lóyún fún yín náà. i see. sọmọ yẹn ò tún sọ fún yín. kò sọ fún mi. nǹkan mélòó ló fẹ́ máa keep gan-an kò sọ fún yín wẹ́ bóyá toró dẹ̀ ti padà lọ sọ́dọ̀ ọláyẹmí ni ò ṣe sọ fún yín. Hmm, ó ti ń fẹ́ ọláyẹmí. of course ó ti ń fẹ́ ọláyẹmí kò lè dá wà náà kò easy. kò easy òun lójú kòkòrò ọkùnrin ni kó máa fò from one place to the other ah i want how many months síra wọn ó ti lọ fẹ́ ọláyẹmí ah. so so many years ni wọ́n fi dá wà ṣokú ni ah. ṣé bí wọ́n dá wà látijọ́ yìí ni dodó ń tiẹ̀ dá wà ni kí lòun aṣẹ́wó sí. ọ̀nkù bídèmí èmi náà fi tààràtàrà dáwà bẹ́yẹn náà ṣe pé ah, kò easy fobìnrin láti dáwà o. èmi mi ò rí ẹ̀pọ̀ mọ́kùnrin kankan rí mi ò rí ẹ̀pọ̀ mọ́kùnrin ah, mi ò rọ́kùnrin kankan pẹ̀lú ẹ̀ ah. rí. èmi rò pé selfie ló máa ń ṣe ni. ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ̀. ok mi ò yàn kan pàtó mọ́ ẹ so yẹ kóun náà lè máa ní sùúrù máa ní sùúrù but i don't care i don't care yín o èmi tẹ̀ mọ̀ pé ẹ̀kẹ́ náà òun àti uh, ọláyẹmí they are very good. it's alright èmi náà awọ ẹni tí máa good pẹ̀lú but oyún mi ah, <laughs> kò lè gbé lọ jọ́ṣọ́ mọ ibi tí ó wà báyìí. Ah, of course mo mọ ibi tó wà náà ah, ṣùgbọ́n rẹ mi. ṣé o lè fún mi ládírẹ́sì rẹ. address kí lẹ fẹ́ fi address ibi tó wà ṣe. dami téèyàn bá ní nǹkan ràbàtà ràbàtà tó wá sọ síta ṣé o mọ̀ pé bí ẹni tó rí òpin ní orí tèmi dẹ̀ pé mo ń láti lọ béèrè nǹkan mi tó wà lọ́wọ́ ẹ̀. kí ni hmm. nǹkan yín tó wà lọ́wọ́ ẹ̀. ebi wọ́n sọ fún mi pé lóyún fún mi sìn ọ̀nkù eh, bídèmí èmi ò fẹ́ kẹ́ lọ bàjá o. no no no no kò ń ṣèjà ah, kò ń ṣèjà ní ìdílé wa obìnrin tó bá lóyún fún wa gbọ́dọ̀ bàjá ṣùgbọ́n ọmọ wa ò gbọ́dọ̀ sí ń ta eh, hmm. ah, ah, bó ṣe rí nìyẹn pàdí mi náà stop ṣe bẹ́ẹ̀ ọmọ fún mi ládẹ́sẹ̀ náà àtijọ́ wa ti pẹ́rẹ́ má transfer ẹ̀sìn. Eh, ẹ bá mi sẹ̀ǹdẹ̀ sí sí kí n tó kú òǹbí kí n tó kú òǹbí ọmọ mi. <laughs> dáfà sókè yìí ló borí o. wà á kẹsàn-án wà á kẹsàn-án ìwà lówó wà á kẹsàn-án. ohun ọwọ́ Bídèmí kí ló wà ń bí báyìí. ìbéèrè tí èmi ń wá ń bí báyìí. anyway mi ò wá bí wá sọ story I have come here to claim what belongs to me. <laughs> what belongs to you? Yeah. Well, ọláyẹmí lélẹ̀ ọkàn mi dẹ̀ ni oh. mi ò dẹ̀ fẹ́ problem ṣó ń mi <laughs> just go and meet my lawyer torí èmi ti sign gbogbo documents tó necessary fún divorce wa. kò sí wàhálà mo ti wo látòkè délẹ̀ mo rí pé kò kì í ṣọkùnrin rárá but i'm not here for that okay mi ò dẹ̀ ní interest nínú divorce tó ń pariwo yẹn mm-hmm. ò bá a lọ sọ́run kó lọ sign divorce papers i don't care ẹrù tó wà nù ẹ. Eh? èmi ni mo ní èmi Abídèmí ni mo rọ́kún mo gba left right and center existence and non-existence mo rọ́kún èmi ni mo lóyún bẹ́ẹ̀ yẹn. oyún wo. tó wà nú ẹ ni má bà mí ági o má bà mí drag ẹ ìyẹn ni mo wá gbà. Bídèmí. yes. oyún tó ń wo yìí oyún oṣù mẹ́rin ni. Mm-hmm èmi àti ẹ̀dẹ̀ ti sún mọ́ra wa ó ti lé six months ah. so what pregnancy are you talking about. Eh, shake it up man shake it up mo gbọ́n ọ̀rọ̀ ẹ̀ dànù ó tún ń parọ́ ìwọ ń parọ́ wo by calculations mi tí orí mi dẹ̀ pé tó right bàjẹ́ àti existence àti non-existence mo mọ nǹkan tí mo ṣe síbẹ̀ èmi ni mo ní eléyìí and that's what i have come to establish. àjọkẹ́ ta ló lọ ilé rẹ. ẹ ẹ ẹ I'm not talking to you. bẹ̀wù dání ọkọ. jákọ́kọ́ ẹ mọ̀ pé mi mo ní kó gba kámúsí láìfẹ́ I don't even need you I need my baby. bídẹ̀mí kọ́ ló lóyún inú mi. ọ oh, did you hear that? ó ń tanra ẹ̀ ti máa prove. ọláyẹmí ìwọ náà dé kọ́ ló lóyún inú mi. ta ló wá lóyún. dẹ̀ ń wò bí olúndù. ìfẹ́ ni ìfẹ́ ìfẹ́ ló mú mi ṣe. ẹ̀sán bọ̀ Abolore. Abolore. We are Joe kò ṣe bí lọ́mọ òun ẹ̀ ẹ̀ wà kẹsàn-án. kí la fẹ́ ṣayé dáná o kí la fẹ́ ṣayé dá. a ò tilẹ̀ láròjinlẹ̀ fúngbà kan. a ní kò jẹun. Ah, ọmọ. wà kẹsàn-án wà kẹsàn-án. tùpàtùpàtùpà kú. òkúta fà sókè yín ló borí wà kẹsàn-án. Bari bari bari bari bari bari kú bẹ́ẹ̀ kú. kálábẹ tó fẹ́ ni. wèrè ló gún ẹ wèrè ló gún ẹ wèrè ló gún ẹ lóyún ah, ọmọ yóò lójú tí o ó lè gbéra ẹ ó gbéra ẹ lọ bá wèrè automatically wèrè ló máa bí lọ́mọ ah, mo wà disappointed ṣá ọmọ èmi respect yẹ o tọ́ ilé gbéra ẹ lọ bá wèrè mo jápa mo fi ilẹ̀ ẹ máa bára yín fà wèrè lọ gbére ẹ bá wèrè wèrè ẹgùn ẹ mo sign out man mo fi ẹlẹ pẹ̀lú ìyàwó rẹ ìlú àti wèrè máa ṣe láìbà ọmọ mo jápa <laughs> ìwọ ló ń jẹ́ kẹ́lẹ́nu rézọ̀ ni kó máa sọ̀rọ̀ sí mi àtàbúrò mi mo dẹ̀ sọ fún ẹgbà yẹn mo sọ fún ẹ mo lọ́wọ́ lẹ́lẹ̀ ni ọmọ tó ọ̀tọ̀ dáadáa ọmọ tó wá láti léèrè ìgbà olùpadà wò wá bí wo olóṣèlú embarrass wá sí ó borúkọ ẹbí wa jẹ́. Kadir wèrè fún ẹ lóyún ó wà lára ẹ o mo bẹ ẹ bó mọ bẹ. ọ̀rọ̀ ìfẹ́ láyé bí àdánwò ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtútù lómi àfòwúrọ̀ ọmọ ẹ má dẹ̀gbin sóòjú omi ìfẹ́ o. ọ̀sán ń bọ̀ o. òfò èèyàn ò ní ṣẹlẹ̀ mi ọlọ́run máa yẹn ká ṣòfò ṣùgbọ́n bí gbogbo ẹ̀ ṣe rí yìí kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́hùn fà nítorí bó ṣe wu ọlọ́run ló ṣe ń ṣọlá àjọkẹ́ àjọkẹ́ ẹkún yìí ti pọ̀ jù ìrònú yìí ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ jẹ́ kí n sọ fún ẹ mo ti máa ń sọ fún so many times condition tó wà yìí kò yẹ kó máa ronú o ìrònú ò dáa fún condition ẹ yìí o nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ solution ló yẹ ká máa wà kò sí nǹkan kan tẹ́kún fẹ́ ṣe fún ẹ o ẹkún ò ń ṣe nǹkan kan lára ìrònú ò ń ṣe nǹkan kan lára àfi àìsàn má sunkún mọ́ o ṣùgbọ́n mi àdúrà tó yẹ ká máa gbà báyìí ni pé àbọ̀lọ́rẹ́ kọ́ lọ́ọ́ lára dá that's the prayer kó náà kó gbádùn. Ah. Bídèmí ó dẹ̀ wá dà mí lágbo náà ah. ó wá fi tiẹ̀ kó bá mi. Bídèmí bíi ti báwo what are you saying kí ni ti Bídèmí nínú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀. tí Bídèmí ò bá wá jà fọmọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀. ìwọ náà gbọ́ gbogbo nǹkan tó sọ ń sìn ṣọláyẹmí náà ni kó wá máa tọmọ àlè ni kò sí lè tó dán bẹ́ẹ̀ wo ẹni afẹ́ la mọ̀ àmẹ́ nífẹ̀ẹ́ ni o. àti bídèmí àtọláyẹmí àwọn dàlẹ́ ni gbogbo wọn ti sá lọ kò séèyàn tó fẹ́ tọmọ wèrè kò séèyàn tó fẹ́ gbọmọ àlè mo ní kó gbé gbogbo ọ̀rọ̀ àwọn ọkùnrin yìí sẹ́gbẹ̀ẹ́ they are not worth it at the end of the day your happiness is what matters. Who need gbogbo àwọn ìrònú yìí at all láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ from one problem to another ìgbà wo gan ló fẹ́ nísinmi pí eh? gbogbo ọ̀rọ̀ àwọn ọkùnrin yìí sẹ́gbẹ̀ẹ́ kan happiness ẹ̀ báyìí ni gbogbo nǹkan tó yẹ kó wà ní mind wa please. My dear friend, it's fine. It's okay. Pẹ̀lẹ́. ẹni afẹ́ la mọ̀ ta la mọ̀ tó fẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ láyé ìyá àdánwò ìfẹ́ kí n fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi ẹ̀. àṣálẹ́ èjì òwúrọ̀ nífẹ̀ẹ́ tí mo ní ìfẹ́ èèyàn táwọn ìpìlẹ̀ ló ti ṣe ìfẹ́ òdodo ọlọ́run mi nílò fẹ́ o ẹni àfẹ́ làmọ́ tálámọ́ tó fẹ́ ni. olóòrùn ipò tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn torí pé kò ń bí kí n bímọ fún wèrè mi ì tó láti pè ẹ́ lẹ́jọ́ àmọ́ tó bá jẹ́ ìgbà yẹn nínú ọlá ẹ̀ bá mi mú ìgbà gidi wá. bá dẹ̀ ènìyàn bá mi pẹ̀tù sí wọn nínú tó bá dẹ̀ ni wọ́n kọ̀ ìyà tó tọ́ bá mi fi jẹ wọn ẹ̀san tó tọ́ bá mi fi san wọn. My heart, my heartbeat, it feels. baby bá mi fún àbọ̀ lọ́rẹ̀ lálàáfíà. ènìyàn la mọ̀ ta la mọ̀ tó fẹ́ ní. mú mi mú ìdùnnú padà wá sínú ayé mi. má fi ọmọ inú mi má fi bà mí nínú jẹ́. ọlọ́run jọ. ìfẹ́ o. ni a fẹ́ láàmọ̀. ìfẹ́ kì í fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòwúrọ̀ pọ́n ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. Banji a ti ń pe ọ̀rọ̀ ẹ lówe ó dẹ̀ ti ń la ronú báyìí àwọn Yorùbá máa ń ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn èèyàn máa ń dẹ̀dẹ̀ kí ni ká ti gbọ́ náà yes fine a fẹ́ gba project jáde a fẹ́ gba contract jáde à ń hustle like a twenty million a fi ṣe upfront fún project ok fine wọn fẹ́ fún wa ní project yẹn nìyẹn wọn award wa ní contract yẹn nìyẹn kọ́ dá twenty million tá ti fi ṣiṣẹ́ kọ́ dá padà now contract àárí twenty million àárí ayọ̀ sí dídà òun bẹ̀rẹ̀ pé lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ò dé farabalẹ̀ ah, ah, ọ̀rọ̀ twenty million ló wáyé kó máa pariwo báyìí èní láti ṣe business tó ẹ́ pàṣẹ business tá a rí rí ń bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yóò wọ́ọ̀tì nǹkan tó lẹ̀ mọ́ pé mi àtẹ́jọ́ wà nú ẹ ni. Ah, májì kò dé máa wojú ẹ o máa wojú ẹ tí n bá dé wojú ẹ ojú tó ń rí o ní rí mọ́ o àmì ọ̀rọ̀ rúùn wo ló ń sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó ọ̀gọ́dọ̀ bẹ́ẹ̀ gbọ́ta wo ló ń sọ ṣó mọ́ bí twenty million yẹn ṣe délẹ̀ ṣé wọ́n mọ̀ pé twenty million yẹn hotel tá a wà ní lọ fi yáwó bank ṣá. what. yes so ibo lọ fẹ́ ní twenty million tí wọ́n dá padà tí wọ́n fi gba ìwé ìwé hotel mi padà lọ́wọ́ bank. bí mo kò tó extent yìí. o lè mọ náà o lè mọ sọpọ pé mi lówó mo ní mo ní bank lẹ́yìn máa kọ mú twenty million máa dẹ̀ kó lẹ̀. ọ̀rẹ́ mi ní parọ́ fún hotel yẹn get me. oh no no no definitely. okay but no matter what no. kó àṣẹ máa dógún náà. kò sí ọdún wo kò tá a fẹ́ dá Banji ọ̀rọ̀ wo là ń sọ yìí náà I mean nothing pọ̀ jù náà business mi ò lọ dédé everything kọ́ ọkọ̀ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní wá ní kí n jókòó ọ̀rọ̀ wo là ń sọ yìí náà ọ̀rọ̀ wo this is my life this is ọmọ pé ọmọ pé business mi this is last thing tí mo ní la ọ̀nà. ọ̀rẹ́ ní sùúrù tó bá jẹ́ ọ̀rọ̀ owó ni tó bá tán ma tún ṣe. má sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́ ẹ́ ah! ṣé wọlé wọlé wọ́n kú twenty million wọ́n fún gbà yẹn wọ́n fún twenty million ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ relax kí ló ṣẹlẹ̀ náà what happened now kí ló ṣẹlẹ̀ náà just calm mo ní kó máa fara mo let me get you water i think you need water wọ́n mo ní láti calm mo ti. wọ́n kọ́ dàbò Emeka. Wait, wait, just don't worry. Yes. No, no, no, no, no, no, no. I can't move. Apọlọrẹ Apọlọrẹ ibikíbi tó bá to kó lè wà yálà àríwá ló wà ní gúúsù ló wà ni, oòrùn ló wà ní ìwọ̀ tó bá wá ya wèrè ọ̀hún náà tán ẹnikẹ́ni tó bá wù tó fẹ́ wù ẹ̀ sàn ìgbàgbé bẹ̀rẹ̀ sí ni máa ṣe torí pé kíni wọ́n ní afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kàn gbọ́n kó lára gbogbo ibi tó bá wà báyìí kó máa ya wèrè ni. ohun ọwọ́ mi ò tó máa fi gọ́ngọ̀ wá wákẹ́sàn wákẹ́sàn ìwà tó wù wákẹ́sàn òjálé onílé bò ti yẹ mọ́lẹ̀ o wà án Muhammad wà á án ìwà tó wà á ah! èyí tó ń ṣe yìí pọ̀ la ilaha illallah. ẹ̀sán bọ̀ ah, o. a ò kò kù a ò kò kù kò kù kí ló dé obìnrin mm. kò yẹ kó jẹ́ obìnrin. ẹ̀sán bọ̀ o ah èèyàn bí ní ọ̀rẹ́ mi máa ń parọ́ fún ẹ. ẹ̀yin àtọkùnrin ẹjọ́ ń jà dún obìnrin ẹ wá lo ọlá ẹ lo ọgbọ́n ẹ lo ète láti fi báyé ọmọ làkejì jẹ́ àtẹkù lọ́ha wọ́n máa yẹ tẹ̀kì lọ́ha ẹ̀jẹ̀ aláwọ̀ makarajà wàmínà ẹ̀fẹ̀ láyà tẹ̀síbù. وما يتوكل على الله فهو حسبه إن الله بالغ الأمر قد جل لكل شيء قدرا ẹ tẹ ẹ tẹlá ẹ tẹlá déhùn Ọlọ́run ẹ já máa bẹ̀rù Ọlọ́run ẹ wò ó ṣe rí béèyàn bá ṣe irú nǹkan tẹ́ ẹ ṣe yìí ní tí yóò máa jẹ́ ìdájọ́ Ọlọ́run náà nù tọ́lọ́ àwọn ọba mi bá ń wo ẹ̀dá ran tó níṣẹ́ eré bá ń tuṣẹ́ ọwọ́ ẹ̀ Ọlọ́run ọba mi mọ̀ òun ran tó ní iṣẹ́ bí bá ń ṣiṣẹ́ ọwọ́ tiẹ̀ náà yóò mọ òwúrán kò ní sọ̀rọ̀ dábìjọ́ sọ pé ohun ẹ̀dá níran o ohun ẹ̀dá níran ọba mi àlà ò pa ohun ẹ̀dá níran ẹ wo ẹ máa wá wo kábíyèsí ọlọ́run ọba mi ẹni tó torí ẹ̀ tó lo agbára tó lo ète fún ẹ wá wò ṣe ẹ wò dájọ́ ọlọ́run ọba mi ṣé ẹni náà wá padà wá jẹ tiẹ̀ ẹni tẹ́ ẹ torí ẹ̀ ṣe nǹkan náà ń sìn ṣóun náà kọ́ ló padà wá ni ìta ń pè lọ́lọ́run nìyẹn gbogbo ń tẹ́dá bá ṣe láyé tọ́lọ́run ọba mi bá ń wo ẹ̀dá níran tí ó sọ̀rọ̀ yóò wo ẹ̀dá láwò pani tí ó bá dájọ́ tiẹ̀ kò sí kò sí lọ́ọ̀yà tí ó bí lẹ́jọ́ àti pé gbogbo ń tẹ́dá bá wá ń ṣe láyé téèyàn bá ń ṣe tí ò dáa tó ń ṣiṣẹ́ bíi kan àbó ń bá tọmọlà kejì jẹ́ ẹni tó ń ṣe é sí tó ń ṣe nǹkan yẹn sí gangan tọ́lọ́run bá wá fẹ́ ṣe ìdájọ́ rẹ̀ àwa jẹ́ èèyàn kan tó mọ ọlọ́run tó mọ ọlọ́run pé dáadáa lójú méjèèjì tó bá wá kọjú sọ́lọ́run pé ah Allahu Allah anta anta Allah Allahu Allah anta anta Allah tó fi gbogbo gbésí ayé rẹ̀ tó fi bẹ ọlọ́run pé wọ́n ọlọ́run ti ń ṣẹlẹ̀ yìí mi fẹ́ tọ́lọ́run ó bá dárú ẹni náà lóhùn torí ẹni tọ́lọ́run yọ́nú sí tí ó bá dárú ẹni náà lóhùn back to sender ọlọ́run lágbára ju tẹ̀dá lọ ẹ wá wo back to sender tiwọn báyìí alimọ́tò bíi sábàb. wọn ẹyẹlé ò lè bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kókó yẹrí yìí a máa tún bẹ Ọlọ́run náà ní àfa àbíkílẹ ní mo sọ a máa tún bá ń bẹ Ọlọ́run náà lórí ọ̀rọ̀ ẹ nìyí èmi náà bẹ lọ́n kọ́lọ́n bá tí wọ́n à ká má tọ ara wọn ká má fi ṣe lọ èmi náà kọ́ ń sọ̀rọ̀ náà ní pé ẹ̀mọ̀ pé téèyàn bá ń ṣerú nǹkan báyìí tí ò dáa ni. al-jazāu lil-insāni illā al-iḥsān gbogbo ń tẹ́dá bá ń ṣe láyé tó bá jẹ́ dáadáa ló bá ṣe ọlọ́run ní iye dáadáa ń bẹ ńlẹ̀ táwọn ọlọ́run kọ́lẹ̀ fún ẹ bó bá jẹ́ ìdá ló bá mọ̀ ṣe tẹ́sí orí ọ̀rẹ́ mi tó wà yìí òun ló pọ́ mi tó mú lérò ọlá ọlọ́run ọlá ẹ̀ mo fi survive àfa ẹ jọ ò ẹ bá ń bẹ ọlọ́run ni. àfa ṣe mọ̀ pé láàyè tí kò á nílà àwa ilé wa ilé àwa yóò hà ntọ́lọ́run bá sọ kò sí yípadà iná wàhádà láàyè àpọ̀ kékeré náà ọ̀rọ̀ lọ́wọ́n ọba ò ní lọ láláì níṣẹ́ o ṣe rí tí n tó ti lọ tẹ́ ń béèrè pé bó ni ó ṣe padà ń kò sí yìí lọ́wọ́ mi o mo ti sọ ọ́ nísìnyí pé ìdájọ́ ọlọ́run aké ṣe rí n tó wù níwà ìdájọ́ ọlọ́run ní ṣiṣẹ́ wọn nkẹyọ kan tá a máa bẹ lọ́run fún náà kọ́ lọ́n bá wa foríjì tó bá ti rí foríjì wájú ọlọ́run kò sí nǹkan kan mọ́ ẹ̀jẹ̀ àtẹwọ́ àdúrà. أعوذ بالله من الشيطان الرجيم بسم làmọ́ tálámọ́ tó fẹ́ ni. àdánwò. Ìfẹ́ kí n fẹ̀fẹ̀ irọ́ àtútù bí omi àfòwúrọ̀ pọ́n. Ẹ má dẹ̀gbin sójú omi ìfẹ́ o. Ọ̀nà mi má dàrú o. Ọlọ́run bá mi tọ́nà mi ṣe. Òun mo fẹ́ jẹ́ kó tún mi lọ́wọ́ kí n má fọkọ ṣàlẹ̀ èjì òwúrọ̀ nífẹ̀ẹ́ tí mo ní ìfẹ́ èèyàn àtàwọn ìpìlẹ̀ ló ti ṣe ìfẹ́ òdodo ọlọ́run mi nílò fẹ́ o ẹni àfẹ́ làwọn tálámọ́tò.